إن الحمد كله لله رب كل شيء ومليكه والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين عباد الله إن الدعاء كما سبق معنا في الخطبة الماضية عبادة ومسألة إنها عبادة جليلة إنها عبادة جليلة إلى المولى العلي القدير والسميع المجيب وهذا الدعاء أيها المسلمون عظيم أمره وجليل قدره وواضح أثره وبعدما سبق من ذكر معنى الدعاء وإلى من ينبغي أن يوجه إليه الدعاء يبقى بيان أهمية الدعاء يقول الله تعالى وقال ربكم ادعوني استجب لكم ففي هذه الايه الكريمه اشاره ايها المسلمون الى ان الدعاء عباده اجباريه صدرت بالمرسوم الالهي رقم ستين من سوره غافر إذا لا خيار لك في الدعاء والتوجه إلى الله لا خيار لك أيها المسلم في الدعاء والتوجه إلى الله بطلب الحوائج وقال الحق تبارك وتعالى في المرسوم نفسه من سورة غافر إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين ففي هذه الجزئية من المرسوم الإلهي بيان عاقبة وجزاء من ترك الدعاء ولم يعبأ به وذلك بعد أن حكم الله سبحانه وتعالى عليه بالكبر والعناد ومعنى هذا أيها المسلمون أن الدعاء دليل على صدق عبودية المسلم لربه عز وجل وعلامة استسلام أمره كله له وحده تبارك وتعالى فإن الناس فإن من الناس من يطغيه جاهه ومنهم من يغره سلطانه ومنهم من ينجري وراء ماله وممتلكاته الزائفة فيرى نفسه في غنى عن الدعاء وطلب العون من الله عز وجل عباد الله اعلموا أن, أن الله تعالى حي كريم يستحيي أن يرد سائل إذا سأله فكيف لا يستجيب دعاء عباده وهو ربهم وخالقهم والمتصرف في امورهم دون سواه لذا فليس هناك دعاء لا يستجاب اذا انتفت الموانع وتوفرت اسباب الاستجابه على حد قول الله تعالى واذا سالك عبادي عني فاني قريب اجيب دعوه الداعي اذا دعان ومن اهميه الدعاء ايها المسلمون انه ينفع من في دفع الشر قبل حدوثه ولا يخفف الشر بعد وقوعه الا الدعاء يقول النبي صلى الله عليه وسلم الدعاء ينفع مما نزل ومما لم ينزل adúpẹ́ fún ọlọ́run gbogbo àti gbogbo nǹkan tí ẹ máa ń fún agbàgbé tí ẹ máa ń dúpẹ́ ní tìtorí agbàgbé tó ọlọ́run ọba nìkan ọlọ́run ọba yìí òun ìkẹ́ ọlọ́run àti àánú ọlọ́run àtọ́lá rẹ̀ kó máa bá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àti àwọn èèyàn tí wọ́n tẹ̀lé ànábì pẹ̀lú dáadáa lójú ayé ẹ̀ àti gbogbo ẹni tí ò rí ànábì lójú àmọ́ táwọn náà ń ṣe dáadáa tí wọ́n tẹ̀lé lánàá ànábì ẹ̀yin ọdún sí ọlọ́run ẹ rí i pé àdúrà sísọ àdúrà ṣíṣe gẹ́gẹ́ bí a ti sọ síwájú nínú khutba tí ó ré kọjá ní Jímọ̀ tó lọ a ti ṣàlàyé fún wa nípa ìtumọ̀ àdúrà kí ni wọ́n pè ní àdúrà ajẹ́kọ̀yìn wa wípé ìbáàdà tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ti ṣe àdúrà ìjọsìn ni bákan náà ìbéèrè oore lọ́dọ̀ ọlọ́run ọba ni pẹ̀lú àdúà ṣíṣe ojú méjì ló ní béèyàn bá ti ṣàdúà yóò máa lákọọ́lẹ̀ yìí pé ó sì lọ́hùn gẹ́gẹ́ bí ìgbà tí yẹn kírun gẹ́gẹ́ bí ìgbà tí yẹn gbáwẹ̀ gẹ́gẹ́ bí ìgbà tí yẹn ṣe sàárà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe máa kọ àkọọ́lẹ̀ fún yẹn ipé yẹn sí lọ́hùn nígbà tí yẹn bá ṣàdúà. ìyí ò ní wípé àdúrà yìí ìkan nínú àwọn nǹkan tá a fi ń sin ọlọ́run tá a fi ń súnmọ́ ọlọ́run ni gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ànábì wa sọ fún wa sallallahu alayhi wa sallam ànábì ní àdùáhù téèyàn bá fẹ́ qualify àdúrà àbí èèyàn fẹ́ júwe èèyàn fẹ́ júwe ìjọsìn. nínú tá a lè fi júwe ìjọsìn tá a lè fi júwe rẹ̀ tá a lè fi ṣàlàyé ẹ̀ òun náà ni àdúrà wa àṣẹ tẹ́wọ́n ká dìfáìn ìjọsìn a lè sọ fún wa yí pé ntí ń jẹ́ ìjọsìn òun náà ni ká máa bẹ ọlọ́run ní kúkúrú tá a fẹ́ kọ́ yé wa bí ni wípé àdúrà ṣíṣe ìjọsìn ni bẹ́ẹ̀ yẹn bá fẹ́ bọ́kọ̀ ó gbọ́dọ̀ sí lọ́hùn. gẹ́gẹ́ bó ti já sí pé bá a rí jẹ a kírun bá a rí jẹ a kírun bá a rí jẹ tó tó déédéé ń tá a fẹ́ jẹ sí lọ́wọ́ bí ò tó tá a fẹ́ sí lọ́wọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà làdúrà bẹ́ẹ̀ yóò ní ti ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run o gbọ́dọ̀ ṣe àdúrà torí pé ni ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní tún fapá kan jẹ́ ìtọrọ oore ìṣepẹ́pẹ́ fúrú àti ìbèrè kẹ́lọ́dọ̀ ọlọ́run. àdúrà tá a sọ̀rọ̀ rẹ̀ fún wa yìí alámẹ̀rin rẹ̀ mọ̀ tóbi púpọ̀ ọ̀rọ̀ àdúrà ó mọ̀ tóbi púpọ̀ ó mọ̀ gbọ̀ngbọ̀n nínú ẹ̀sìn Islam àdúrà tá a sì ń sọ̀rọ̀ rẹ̀ yìí gbogbo ẹ̀dá tó bá ní ojú inú ni ó mọ orí pa àdúrà wípé àdúrà ṣíṣe nǹkan tó lórí pa ni nǹkan tó lórí pa tí ẹ lè tọ́ka sí ni pé tọ̀ tó bá ti ẹ̀bẹ̀rẹ̀ lọ́wọ́ yẹn wípé ǹjẹ́ àdúrà máa ń gbà tá a bá wá ní tọ̀ àdúrà máa ń gbà kí lórí pa kí lẹ́mìí tá a fi mọ̀ pàdúrà máa ń gbà gbogbo èèyàn ni ó mọ rí nǹkan kan tọ́ka sí pé tá a bá wo nǹkan báyìí tó ṣẹlẹ̀ tá a bá wo nǹkan báyìí tó ṣẹlẹ̀ t'abawo wò ńgbà báyìí tí nǹkan kan rí báyìí ńgbà tá a ṣàdúrà nǹkan náà wá padà rí bá a ti fẹ́ nǹkan tó lórí pa ni tọ́nà ń sì jẹ́ ká máa rí orí pa rẹ̀ gbèsè ayé kálukú kálukú wa ni ó ti ní àwọn nǹkan kan tá a ti sunkún rẹ̀ tọ́ ọlọ́run ọba lọ pé ọlọ́run nǹkan báyìí mo fẹ́ tọ́wọ́ náà ó sì rí tọ́ka sí pé níta ń sunkún sí ọlọ́run lórí ẹ̀ ọlọ́run dá wa lóhùn rẹ̀ àbí nǹkan tí ń bà wá lẹ́rù tẹ́ àfẹ́ kọ́ jẹ́lu wa lórí ní dùgbẹ̀dùgbẹ̀ láburú tọ́lọ̀ ń sì tọ́lọ̀ ń gbé kúrò lórí wa gbogbo wa ẹnìkọ̀ọ̀kan wa láàní àwọn àtọ́ka sí i bẹ́ẹ̀ wípé ah nǹkan báyìí erípa àdúrà tí mo ṣe ni ní dáadáa nǹkan báyìí láburú tí ó bá ṣẹlẹ̀ àmàdúrà tí mo ṣe lọ́wọ́ òfin jí ó kò sí ẹni náà láyé tí ò ní lórí pa kódà tí wọ́n bá ti tiẹ̀ wá ní òòró nípa àdúrà òòlójú inú tó fi mọ̀ àwọn fún ọ yìí pé ọwọ́ ọpọ́ ò tiẹ̀ ń láyé tó ń bẹ láàyè o àdúrà àwọn kan ló gbà lórí rẹ tó fi yìí lórí rẹ a kò yí sí bímọ lẹ́nu orí nǹkan funfun o náà ni náà ara mi torí ìdí eléyìí àdúrà yìí ó pàtàkì púpọ̀ ó sì gbọ̀ngbọ́n kì í ṣe nǹkan tí èèyàn máa ń fi ọwọ́ de gbẹrẹ mú ìyẹn ló fà tó fi jẹ́ pé àfa àwọn ìmáàmù Ṣàkìrí ọlọ́run kó bá wa yọ́nú sí i kó bá wa kẹ́ wọn ó fẹ́ ṣe ìtanijí àti ìkìlọ̀ fún àwọn èèyàn tó bá ń fojú yẹpẹrẹ àdúrà ẹlòmíín bẹ wọ́n bá sọ fún pé à ntí tí wọ́n ń pa yín láyà tẹ́ ń sáré káàkiri sí i ẹjẹ́ àṣàdúrà sí i ẹ̀yin náà jòkó ẹ̀bẹ̀ lọ́hùn ẹ̀bẹ̀ lọ́hùn ọlọ́wọ́ gbàdúrà yín tẹ́ bá ṣe yóò ní à wo ẹ̀yin àfa àdúrà àdúrà àdúrà níjó làdúrà tó fẹ́ gbà níjó làdúrà tó fẹ́ gbà gbogbo àwọn èèyàn tí wọ́n bá wọn lẹ́nu sẹ́yìn gbogbo wọn ni ló ti dáa fún wọn kódà àwọn tí ọmọ sẹ́tòun wọ́n rí ṣe jù ú lọ ẹ wá ní kó o máa ṣàdúrà ìyẹn gbọ́dọ̀ tẹ́ǹdì ní àdúrà ọ̀ràn yìí tá à ń wí wọn ládùúgbò ọ̀ràn gbogbo orú ẹ tó bá rí bẹ́ẹ̀ ìmáàmù Ṣàfi'í jẹ́ kó yé wa pé irú ìwọ tọrọ rẹ bá rí bá o ti fojú yẹpẹrẹ àdúrà o sì ti kéré àdúrà o yẹpẹrẹ àdúrà o sì o sì yẹpẹrẹ orípa rẹ àti agbára rẹ àti àwọn iṣẹ́ ribiribi. tọ́nà ọmọ ń ṣe látara àdúrà fún àwọn ẹrú rẹ̀ ó wá ní atahzahu bid-du'a'i wa tazdarihi gbogbo wọn tó bá jẹ́ pé àdúrà òjò ọ lójú òòrà sí kankan àfi kọ́ wẹṣẹ nígbà tó ọba tó wẹṣẹ ni wọ́n tó mọ̀ pé ó lo nǹkan àfi kí wọ́n gbẹ́rẹ́ bí ẹgbẹ̀rún mẹ́jọ lórí lórí odó ìgbà náà ni ńgbà tí wọ́n bá tó rí nǹkan mọ́lẹ̀ fún ọ àbí wọ́n gbé nǹkan kọ́ fún ọ àbí wọ́n ṣe àṣejẹ fún ọ ńgbà náà lẹ́lòmíì tó gbà pé yẹ́s nǹkan tó ń wá ìgbà náà ló tó lè bọ́ sí gbogbo wọn tó bá rí báyìí a jẹ́ pé o morúkọ tàdúrà ń jẹ́ a jẹ́ pé o ti useless àdúrà o fojú kéré àdúrà púpọ̀ o sì ń wá nǹkan nǹkan tí ń bẹ́ẹ̀ tòsí rẹ o wá fi kalẹ̀ ọ̀ wá lọ síbòmíì ìtọ́nà fi sápò ṣòkòtò rẹ ìwọ wa wà lọ sí ṣòkòtò ìwọ náà wo bó ti dààmú tó ìwọ náà wo orú sánẹ́lì àti fòró tó fúnra rẹ tó bá rí bẹ́ẹ̀ a jẹ́ pé gbogbo ẹ̀ tọ́rọ̀ rẹ bá rí báyìí ó fojú yẹpẹrẹ àdúrà ó fojú rẹ náà àdúrà nìyẹn àwọn wàá júwe bádùá àti rí ìmáàmù Ṣáfì ní àdúrà tí wọ́n fojú rẹ náà yẹn sihamu lẹ́yìn tó mọ̀ pé nígbà tí ọdẹ tó bá lọ sínú ugbo tó fẹ́ tó fẹ́ àwọn kan bẹ tó jẹ́ pé èèyàn gbọ́dọ̀ súnmọ́ wọn bí èèyàn bá fẹ́ pa wọn nínú ká pààyàn tó bá fi di ọba súnmọ́ wọn ìwọ náà padà dẹran fún wọn àmọ́ ká lè bá àdẹran fún wọn àtòkèrè ló ti wá pa wọn nínú nǹkan tí ẹ fi lọ́nà tó bá òun ní kíni òun lọ fà fi bùkátà rẹ tó fẹ́ bí yá. ká fi bùkátà rẹ tó fẹ́ bí nbeere tó ń béèrè lọ́dọ̀ ọlọ́run àbí nǹkan tí ń pa ọ́ lẹ́kún tó fẹ́ kọ́ lọ́n sọ dẹ̀rí àbí ti ṣe fún ọ tó ò fẹ́ kó kù lọ́wọ́ rẹ lóore káwá fi wé ẹran tí ń bẹ nu gbó o fẹ́ sùn tó o fẹ́ pa àbí ẹran tó jẹ́ pé tó bá ti mọ̀ o fẹ́ pa òun yóò sálọ yóò gẹ́gẹ́ bó ṣe jẹ́ sí pé ọfà yóò mú ẹran lẹ́dìí ọ́ ẹran tó ń dẹdẹ sẹ́ gẹ́gẹ́ bó jẹ́ sí pé ọfà yóò mú ẹran náà lẹ́dìí ọ́ tí ó fi di tiẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ó ṣe yẹ kí èèyàn máa lo àdúrà gẹ́gẹ́ bí ọfà téèyàn máa ta mọ́ àwọn bùkátà téèyàn bá ní gẹ́gẹ́ bí ọfà téèyàn máa ta mọ́ àwọn nǹkan tí bá ń pààyàn lẹ́kún gẹ́gẹ́ bí ọfà téèyàn máa ta mọ́ àwọn nǹkan tí èèyàn fẹ́ béèrè lọ́dọ̀ Ọlọ́run lóore gẹ́gẹ́ bí ọfà tí wọ́n máa ta mọ́ àwọn oore tọ́lọ́ ti ṣe fún yẹn wípé oore yìí mọ́jì ó dágbére fún mi láyé iṣẹ́ àdúrà nìyẹn ọlọ́run ọba ọba ọlọ́lá gíga ó wá jẹ́ kó yé wa wípé àdúrà yìí tá à ń sọ òun ṣe tán láti máa gbà ìtumọ̀ rẹ̀ ni pé kò sí àdúrà téèyàn ó ṣe tọ́lọ́run ò ní gbà kò sí àdúrà náà téèyàn ó ṣe tọ́lọ́run ò ní gbà ìdí nìyẹn tó fi jẹ́ pé ìkànnù àwọn sàábé Umar kọ́ni radiyallahu anhu a máa sọ yìí pé ana la aham muhammad ijaba wa innama aham muhammad du'a ó ní òun tóun ìrònú pé ṣàdúrà mi ó gbà kì í bá mi òun ìrònú pé sọ́nà àdúrà mi ṣe àdúrà tí mo wá ń ṣe ìbára tí mo ń ṣe èméjì àdúrà tí mo wá ń ṣe nǹkan tí mo ń béèrè yìí òun ìrònú bẹ́ẹ̀ ìrònú àwọn ó gbà bí kò ní gbà kì í bá ìrònú nǹkan tó bá tó pàtàkì lọ́dọ̀ ni wípé bó o ní ṣe ṣàdúrà torí òun ti mọ̀ pé tóun bá ti lè ṣàdúrà ọlọ́run ti nínú kùránì wípé rọ́bùkù ọlọ́run ti mi tẹ́ ẹ bá ti ń pè mí astajib lakum bẹ́ẹ̀ bá ti ń pè mí màdá èdè lárúbáwá nínú yìí ọlọ́run gbé wá lọ́nà ni òdòrúnì àṣẹ ti ń pè mí tẹ́ ti mí lè pè mí pípè yẹn bíbẹ̀ mí ṣiṣẹ́ dídì rẹ bẹ́ẹ̀ níwájú èmi ọlọ́run òun ni tẹ̀yìn ẹ̀dá bẹ́yìn bá ti lè ṣe páàtì tí yín kúrò mẹ́ẹ̀ páàtì tèmi ti ṣe pé kí n gbàdúrà yín ẹgbàgbé ẹ̀yìn gbà ìtumọ̀ àyà ẹ̀ nìyẹn eléyìí là ń sáré gbọ́yé tọkàn tí wọ́n fi balẹ̀ pé tọ̀ èyí tó kù táwọn ọmọ ẹbẹ náà ni pé ọlọ́run sáájú àwọn ò lè máa ṣàdúà báwọn bá ti lè ṣàdúà àwọn ti gbà pé àdúà àwọn ó gbà torí pé ọlọ́run kì í sọba tí ń ṣàdéhùn tí ò ní mú àdéhùn rẹ̀ ṣe ọ̀rọ̀ ọlọ́run ni à ń gbọ́ yìí ọlọ́run kó jẹ́ kó wúlò fún èmi tí mo sọ àtẹ̀yìn tẹ́ gbọ́ ẹ jẹ́ kí á tọrọ ọ̀pọ̀lọpọ̀ àforíjì lọ sọ́dọ̀ ọlọ́run ọlọ́run kó yá fi wá kúrò bí àwọn àṣìṣe wa kó forí àwọn àṣìṣe wa jì wá fastaghfiruhu innahu huwal ghafurur rahim. ọpẹ́ ni fún ọlọ́run ọlọ́run kó bá wa ṣe ọ̀pọ̀lọpọ̀ ìkẹ́ fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam ní ìbámu sí ọ̀rọ̀ àdúrà tí àti ń bá bọ̀ wá àdúrà ṣíṣe gẹ́gẹ́ bá a ti sọ ìjọsìn ni tó sì jẹ́ ọ̀ranyàn kìí ṣèjọsìn pé ó wù mí mo fẹ́ ṣàdúrà ṣùgbọ́n ìjọsìn ọ̀ranyàn tá a gbọ́dọ̀ mọ̀ ṣe ni o torí pé ọlọ́run ọba ti pa wá láṣẹ bẹ́ẹ̀ nínú alukur'an taṣẹ taṣẹ ló fi wá ọlọ́run sọ yìí pé wa qala rabbukum ud'uni ud'uni. ẹ máa pè mí ọlọ́run ló sọ bẹ́ẹ̀ ọlọ́run pa yín láṣẹ ẹ̀yìn ẹ̀dá wípé ud'uni ẹ máa pè mí ẹ máa béèrè nǹkan lọ́wọ́ mi ẹ máa béèrè nǹkan lọ́wọ́ mi àṣẹ nìyẹn lọ́dọ̀ àwọn onímọ̀ ọ̀nà tọ́lọ̀ fi máa bá wa sọ̀rọ̀ oríṣiríṣi ọ̀nà ni àwọn ọ̀nà míì wà tó jẹ́ pé tọ́lọ̀ ń bá sọ ó lè mọ́jọ́ràn yẹn kẹ́ ẹ ṣe nǹkan tó wí yẹn àmọ́ tẹ́ ẹ bá ṣe é ẹ gbàládá. àwọn ọ̀nà míì wà tó bá fi bá wa sọ̀rọ̀ ọ̀ràn yẹn ni ká ṣe nǹkan tó ní ká ṣe àbí ọ̀ràn yẹn ni ká jìnà sí nǹkan tó bá ní ká jìnà sí àgbọ̀dọ̀ ṣe. èyí tó wá gbé wá fún wa nínú àyà yìí nínú suratul Ghafir àyà sixty tó fi ń bá wa sọ̀rọ̀ yìí àṣẹ lọ́lọ́run gbé wa wípé ọ̀ràn yẹn ni ká máa bẹ̀wò ọ̀ràn yẹn ká máa béèrè nǹkan lọ́wọ́ ọ̀ràn yẹn kéèyàn máa ṣàdúrà èèyàn mélòó nínú wa ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ èèyàn mélòó nínú wa ní ṣàdúà tó jẹ́ pàdúà ló gbọ́kànlé kì í ṣe nǹkan mi èèyàn mélòó nínú wa bẹ́ẹ̀ sì ni alikawa ní tọ́lọ̀ ń ṣe fún wa ibi àdúà ló fi sí gbogbo àwọn nǹkan míì tá à ń ṣe káàkiri yẹn gbogbo àwọn nǹkan míì tá à ń ṣe káàkiri wọ́n lọ wẹ̀yẹ̀ lódò wọ́n lọ rí nǹkan kan mọ́lẹ̀ lọ ṣe àṣejẹ fún wọ́n lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ọ̀nà ẹ̀kọ́rọ́ nínú àwọn ọ̀nà gbàǹkọ̀rọ̀ kó yàtọ̀ bẹ̀ dáadáa ń gbà lásìkò yìí gbogbo àwọn ọ̀nà yẹn kì í sọ̀nà tọ́lọ́ ọ̀nà ṣètọ́ni ọ̀nà ni kì í sọ̀nà tọ́lọ́ ṣètọ́n nígbà tó pé ayé lẹ torí pé ọmọ ẹ̀dá dámọ̀ lẹ torí wípé wọ́n ń kẹ́jú wọ́n fẹ́ káwọn ṣàdúrà nísìnyí káwọn tó dìde ibi táwọn ti ń ṣàdúrà àwọn sì máa gbà wọn ò fẹ́ ṣe sùúrù òun náà wá la àwọn ọ̀nà gbàǹkọ̀rọ̀ kó yàtọ̀ fún wọn lílà tó lọ́nà yẹn fún wọn kì í ṣe kó nífẹ̀ẹ́ wọn fa torí kó lè bá a sọ wọn di tiẹ̀ lálùkì àmọ̀ nínú náà ni gbogbo àwa tá a wá jẹ́ mùsùlùmí tá a jẹ́ rúṣin ọlọ́run ọ̀nà tọ́lọ̀ ń là kalẹ̀ fún wa tààtọ̀ láti fi rí nǹkan tí ń bẹ lọ́dọ̀ òun gbà gẹ́gẹ́ bí oore òun náà ní ká máa bẹ̀ òun náà ní ká máa sìn òun náà ní ká máa sunkún sí lọ́rùn kí ló dé tá a fi ní ṣe bẹ́ẹ̀ fọlọ́ àbí à ń ṣe pé kápá kó bùkátà wa ni àbá ń bẹ nínú ẹni tí ó gbà pé ọlọ́run bá lágbára láti ṣe nǹkan tá ni àbí yìí pé ayé àti gbogbo nǹkan ti ń bẹ nú ẹ̀ àwọn kan ń bẹ tí wọ́n ń bá ọba pín tí wọ́n ń pín tó bá jẹ́ pé àsínú àwọn tí ń ro àwọn nǹkan tá wí a jẹ́ pé ká ṣe sí wa ṣe bẹ́ẹ̀ torí pé bẹ́ẹ̀ bá ti kọ̀ tí ò bẹ lọ́hùn tí ò ṣàdúà tí ò gbẹ́mi ládùà tí ò gbẹ́mi lọ́lọ́hùn tó jẹ́ pé àwọn nǹkan míì tá a wí arúmọjẹ ló gbẹ́mi lé a jẹ́ pé ń ṣe iyèméjì sọ́nà òun a jẹ́ pé irú ẹni bẹ́ẹ̀ ń ṣe iyèméjì sagbára ọlọ́run a jẹ́ pé irú ẹni bẹ́ẹ̀ ń ṣe iyèméjì sí pé ọlọ́run bá sọ pé òun máa ń gbọ́ pé tó bá pé òun ajẹ́bẹ̀rù ẹni bẹ́ẹ̀ ṣe èméjì sí agbára ọlọ́run ó sì gbà yí pé ti ń bẹ láyé yìí ọlọ́run nìkan kọ́ ló ní bọ́lá ó ti ní bẹ́ẹ̀ lè ṣùnà ní. gbogbo ohun tá a wá wí kò yẹ mùsùlùmí ẹ má jẹ́ kí a kú ò níbi ìlànà tọ́nà bá lálẹ́ fún wa ẹ má jẹ́ ká síbi ojú ọ̀nà tọ́nà ń gbé fún wa òun náà ni ìmọ̀ ṣe pẹ́pẹ́ ọlọ́run nínú ọ̀rọ̀ àdébìtà kà fún anabi sanbẹ yìí pé laysa shay'un akrama ala Allahi mina du'a kò sí nǹkan náà nínú tí ń bẹ láyé tẹ̀dá lè ṣe láti fi rí tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọba gbà tó tayọ kí ẹ máa bẹ lọ́wọ́ kò sí nǹkan náà tó bá bàrà lọ́dọ̀ ọlọ́run tó tó àdúrà ẹlòmíì wà lè máa wò ó pé ẹ̀ẹ́kẹ́ wí bẹ́ẹ̀ ni gbogbo àwọn tí wọ́n gbẹ́bọ fún wọn lówó wọ́n dépò tí wọ́n fẹ́ dé gbogbo àwọn tán lọ wẹrí fún lódò wọ́n lówó wọ́n dépò tí wọ́n fẹ́ dé tẹ̀sí sọ wípé ọ̀nà èṣù ni bóun ló ṣe wá rí bẹ́ẹ̀ ọ̀nà èṣù ni torí wípé nígbà tí ọlọ́run lé ṣàìtàn kúrò lálìjẹ́ náà níjọ́ kínní àná tọ́lọ́ ti sọ àlàyé fún wa ní Kùránì yẹn ṣe é mọ̀ pé ó tọrọ àwọn nǹkan ó béèrè àwọn nǹkan kan lọ́dọ̀ ọlọ́run nínú tó béèrè lọ́dọ̀ ọlọ́run náà ni wípé òun ò ní fi àwọn ọmọ ẹ̀dá ádámọ̀ lẹ̀ títí títí tóun fi sọ wọ́n nù tóun fi kó wọn kó lẹ́yìn àdé Muhammad tóun fi kó wọn kó nínú àlìjẹ́nà tóun fi sọ wọ́n dọ̀ mọ́ná. èṣù sì ti tọrọ wọn lọ́nà ọ̀nù tó tọrọ náà ni wípé kọ́lọ̀ ń pò ó ní ẹ̀mí gígùn kó wọn máa wà láyé títí dìgbà tá yóò fi parẹ́. èsù yìí wá nìyí nínú àwọn ọmọ ogun rẹ̀ ó làwọn àlìjẹ̀nú wà nínú àwọn ọmọ ogun èsù nínú àwọn ó àwọn tá ń wí yìí kìí ṣe gbogbo àlìjẹ̀nú o àwọn tó jẹ́ kèfèrí nínú àwọn àlìjẹ̀nú là ń sọ torí pé bá a ti jòkó bá a ṣe wà yìí sìn àwọn àlìjẹ̀nú bẹ́ẹ̀nu wa tó jẹ́ mùsùlùmí tó wá ń kútúbà àwọn wa tí wọ́n ti mú rẹ́gísítà tán torí pé gbogbo jimajima mọ̀lẹ́kọ̀ wà sí ogun mọ́sá ti ń kí jimá wọ́n mú rẹ́gísítà ẹni tó kọ́kọ́ dé ẹni tó dé wọn wọ́n kọ àkọọ́lẹ̀ gbogbo ẹ báwo mọ̀lẹ́kà ti ń bẹ láàrin ọba àti jòkó yìí bẹ́ẹ̀ làwọn àlìjẹ̀nu ń bẹ tí wọ́n jẹ́ mùsùlùmí tí sí. ni ń bẹ tí ń kútu bàbá àti sọ yìí wọn náà báwo mùsùlùmí tí wọ́n ń bẹ nínú àlìjẹ̀nu tí wọ́n ń ṣètò ọlọ́run bẹ́ẹ̀ náà làwọn kèfèrí àlìjẹ̀nu ń bẹ àwọn tó wá jẹ́ kèfèrí nínú àwọn àlìjẹ̀nu wọ̀nyí àwọn ní gbogbo àwọn aláburú ayé máa ń lò gbogbo aláburú ayé pátá àwọn àlìjẹ̀nu yìí ni máa ń lò àwọn ọlọ́run rí fáàsì ní olùkùránì yìí pé wa anna minna al-qasituna wa minna duna dhalik ń bẹ nínú àwọn àlìjẹ̀nu àwọn ó sì ń bẹ nínú wọn náà àwọn tó jẹ́ kèfèrí àwọn kèfèrí inú wọn àwọn ni gbogbo àwọn oṣó ni wọ́n máa ń lò àwọn ni gbogbo àwọn bàbá olóògùn àwọn ni wọ́n máa ń lò àwọn ni gbogbo aláburú ẹ̀ máa ká ọkọ wọn èmi ò mọ ọkọ wọn gbogbo wọn yẹn àwọn ni wọ́n máa ń lò gbogbo àwọn onídán gbogbo àwọn awoṣẹ́ gbogbo àwọn awòrawọ̀ àwọn àlìjẹ̀nú yẹn ni wọ́n máa ń lò gbogbo àwọn àlìjẹ̀nú wọ̀nyí tí wọ́n sì ti bàjẹ́ wọ́n ti mọ̀ pé táwọn ti bàjẹ́ pátápátá. wọ́n ti mọ̀ pé táwọn ti bàjẹ́ wọ́n ti mọ̀ pé àwọn ò lè rí ìyọnu ọlọ́run inú ìbínú ọlọ́run làwọn wà ibẹ̀ làwọn sì kú sí ṣùgbọ́n ìyàtọ̀ fẹ́ fi jà wọn wọn ò fẹ́ da jẹ wọn ò fẹ́ ìyà yẹn jẹ ta ni bá wọn gbogbo wọn tó bá ti tọrọ nǹkan lọ́dọ̀ wọn bá wọn jẹ tí wọ́n ti sáàfù rẹ àwọn náà gbẹ̀sẹ̀ wọ́n gba rìtọ́ọ̀nù rìtọ́ọ̀nù tí wọ́n sì gbà àwọn náà làlùjẹ́nà rẹ tó rí wọn. gbogbo pé àbá kan wá ń fò lókè ni wọ́n ń fò lókè kò ló fún àwọn àlùjẹ́nà ni wọ́n gbé fún. ìwọ tó bá wà ń bẹ̀ nígbà tó bá lòun fò ìwọ káyà tó kúrú sí ó rí pé yóò jábọ́ ó rí pé yóò jábọ́ torí ìdí eléyìí àwọn àlùjẹ́nà tí wọ́n ti ta. gbogbo pé àfa lọ tó wá ti sí awọ tó jòkó lé wọn báyìí báyìí gbogbo orú àwọn tí bá ń ṣe bẹ́ẹ̀ wọ́n èsà afọ wàláhì wọ́n ni wọ́n ṣe débẹ̀ iṣẹ́ àwọn àlìjẹ̀lú nìyẹn àwọn ni wọ́n lọ di owó olówó kó wá fún wọn. bí ò bá ṣẹlẹ̀ sí wa rí àti máa gbọ́ rí lè tọ́jú owó sí nìkan tí ò ní bá ń bẹ̀ tó sì jẹ́ pé òun nìkan náà ló mọ̀ pé òun tọ́jú yóò mọ wá pé ìyàwó yóò mọ pé ọmọ pé mo fọlọ́hún bẹ̀yìn owó tí mo kó síbi ta ló kọ àwọn owó àwọn àfa aláburú tí wọ́n bẹ ládùúgbò tí wọ́n ń ní àwọn àlìjẹnú máa lọ gbé ni wọ́n lọ gbé owó rẹ lọ gbé fún ọmọ wa náwó wọ́n lọ báńkì wọ́n lọ kó owó ẹ wá dákun ṣé yóò wá ṣe báyìí kó wá rí ọlọ́run káwa náà pẹ̀lú ṣé báyìí kó bá bẹ́ẹ̀ kó ìdínú tó fi jẹ́ pé gbogbo àwọn ọ̀nà àlùmọ̀ǹkọ́rọ́ tó bá ti ní tàlìjẹ̀nu tó bá ti yàtọ̀ sípa abẹ lọ́run wàláhì yóò padà bó bá yé èyàn láàárọ̀ yóò padà yẹpẹrẹ kó tó kìí yóò padà yẹpẹrẹ kó tó dìrọ̀lẹ́ torí arọ gbogbo wa ẹ jẹ́ ká dúró síbi ká dúró sí tá a ibi tọ́lọ́ ti lábàáwò àbáwò náà bẹ́ẹ̀ olóòdù de wa ń bẹ àmọ́ tá a bá dúró síbi tọ́lọ́ fẹ́ ká dúró sí ibi tó ti lábàáwò àníbá ń bẹ torí náà abẹ ọlọ́run ọlọ́run kó ṣe nírọ̀rùn fún wa láti dúró tì kó ṣe nírọ̀rùn fún wa láti gbé ọ̀rọ̀ wa lé lọ́wọ́ kó ṣe nírọ̀rùn fún wa láti máa bẹ ọlọ́run àwa ń bẹ ọba oníkẹ́ni ọba láàánú ni ọba tó létí láti fi gbọ́ ń tà ń wí ni. ọba tó sì mọ gbogbo tí ń dùn wá lọ́kàn ni ọlọ́run gbogbo tí bàtà ti ń wa lẹ́sẹ̀ ọlọ́run mọ́sà bá a di gbogbo nǹkan tí bá ti pọ̀ tó yìí àtàwọn tí ò sí ń bínú àwọn mùsùlùmí ọlọ́run mọ́sà bá di dùnú ẹni wọn ọlọ́run dákú bá mọ́ di dùnú fún wọn ẹni tó jẹ́ pé ọkọ ọlọ́run fi ṣàdánwò fún wọn ọlọ́run bá rẹ̀ di dùnú fún ẹni tó jẹ́ pé ìyàwó ọlọ́run fi ṣe wàhálà fún wọn ọlọ́run bá di dùnú fún wọn. gbogbo ọ̀nà gbogbo ọ̀nà tá a fi rí bànújẹ́ ọlọ́run dákun bá a sọ́ dídùnú ọ̀làlá ilaha illallah ọ̀là yìí pé àgbà tọkàntọkàn pé o lè ṣe bẹ́ẹ̀ fún wa ìwọ ọlọ́run mọ́sálá yìí ṣe bẹ́ẹ̀ gbogbo àwọn kan tó ti ṣe fún wa lóore ọlọ́run mọ́jì ó bàjẹ́ oore ayé ọlọ́run ṣàlékún ẹ̀ fún wa oore alkiyama ọlọ́run má fi dùn wa ọ̀làlá ilaha illallah àmì gbígbọ́ àdúrà àpẹẹlẹ gbígbọ́ àdúrà ọlọ́run dákun mọ́sálá ìgbésọ̀rọ̀ ìta gbogbo àwọn nǹkan tá a ṣe tí ò ní jẹ́ kádùá wa ó gbà ọlọ́run dákun má jẹ́ á lè ṣe gbogbo ń tá a ṣe tí ò jẹ́ kádùá wa ó gbà ọlọ́run dákun jẹ́ á lè ṣe pẹ̀lú ògùn ọlọ́run níjọ́ mẹ́jọ á ṣàlàyé fún wa nípa àwọn ẹ̀kọ́ tó yẹ kí èèyàn máa ṣe àwọn ẹ̀kọ́ tó yẹ kí èèyàn máa ṣe gẹ́gẹ́ bí ẹni tí ń ṣàdúà àwọn nǹkan tí máa ń ṣokùnfà kádùá ó gbà àti àwọn nǹkan tí èjì kádùá ó gbà. a sì sọ fún wa pé ànábì jẹ́ kó ya wípé kò sí àdúrà tí yẹn ṣe tọ́lọ̀ wò nígbà ọ̀nà wọn wọ́n lè yẹn máa ń gbẹ lọ́nà máa ń gbàdúrà sí torí pé ńgbà mí èyí ó rí pé òun béèrè mọ́tò mo mọ́tò mo mọ́tò mo béèrè ilé béèrè ilé mo béèrè ọmọ mo béèrè ọmọ ọlọ́run ò ṣe o lè má béèrè ọmọ ṣùgbọ́n ọlọ́run lè ṣètò iṣẹ́ kan tó expect o lè jẹ́ pé ṣẹ́ni wọ́n ń béèrè ṣùgbọ́n ètò ìyàwó ọlọ́run ò ó lè jẹ́ wípé promotion ni wọ́n ń wá ṣùgbọ́n ọ̀tọ̀ ni tọ́lọ́wọ́ ó ṣe fún ọ ó ní ọ̀nà tọ́lọ́wọ́ fi máa ń gbàdúrà àmọ́ kò sí àdúrà tí yẹn ṣe tọ́lọ́wọ́ ní gbà àìmọye tọ́lọ́wọ́ gbàdúrà rẹ̀ ṣùgbọ́n tọ́lọ́wọ́ bọ́lọ́wọ́ gbàdúrà o gbogbo àwọn nǹkan wọ̀nyí láàmẹ́nubà fún wa ní Jímọ̀ tí ń bọ̀ wá kọ́nà kó jẹ́ ká máa bẹ lórí ilẹ̀ ìpẹ́ kó sì jẹ́ ká máa wà lálàáfíà kó jẹ́ ká máa wà ní mùsùlùmí aqulu ma ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم قوموا إلى صلاتكم يرحمكم الله